أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوكو يفو الله وبا وبا سيو في كيري تبكو أجوني رولي ni aye alalbarka ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra Umdatul Ahkam kí ọlọ́run bá kí ó ṣe àtìlẹ́yìn fún wa a ó dìde lórí àdífi ẹlẹ́ẹ̀kẹjọ àdífi fẹ́gbà wa láti ọ̀dọ̀ an amru ibn yahya almazini an abi قال شهدت عمرو ابن أبي حسن سأل عبد الله بن زيد عن وضوء النبي صلى الله عليه وسلم فدعا بتور من ماء فتوضأ لهم وضوء رسول الله صلى الله عليه وسلم فأكفى على يديه من تور فغسل يديه ثلاثا ثم أدخل يده في التور فمضمض واستنشق واستنثر ثلاثا بثلاث غرفات ثم أدخل يده فغسل وجهه ثلاثا ثم أدخل يده في التور فغسلهما مرتين إلى المرفقين ثم أدخل يده في التور فمسح رأسه فأقبل بهما وأدبر مرة واحدة ثم غسل رجليه وفي رواية بدأ بمقدم رأسه حتى ذهب بهما إلى قفاه ثم ردهما حتى رجع إلى المكان الذي بدأ منه حديثي أني حديث لكتي tí ó sọ̀rọ̀ lórí sífà alwala tó ṣe ìròyìn alwala annabi muhammad sallallahu alaihi wasallam amaliyan ní ìṣe ń ṣe hadith alákọ̀ọ́kọ́ ohun tí a kà ní etí ọ̀sẹ̀ tó kọjá ní hadith umran tó gbà wá láti ọ̀dọ̀ Uthman ibn Affan hadith eléyìí hadith Amru ibn Yahya al-Mazini àfọ́ onítìrà yìí Umdatul Ahkam nínú ìṣesí rẹ̀ ni pé kì í dárúkọ ẹnikẹ́ni ju orúkọ sàábé tí ó gba àdísì wá ṣùgbọ́n nígbà míì ó máa ń dárúkọ ẹni tí ó gba àdísì wá látọ̀dọ̀ sàábé torí àǹfààní kan nígbà míì yóò tún dárúkọ ẹni tí ó gba àdíìsì látọ̀dọ̀ ẹni tó gbà wá látọ̀dọ̀ sàhábí torí àǹfààní kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdíìsì eléyìí àti ètí àpà ní ọ̀sẹ̀ tó lọ torí pé àdíìsì Uthman ẹni tó ń sọ ìròyìn alwala ni Umran ibn Hussein so ó pa dandan kí a dárúkọ rẹ̀ torí pé òní ó ń ròyìn iṣẹ́ Uthman ibn Affan tó ń ṣe iṣẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam bákan náà ní bí amru ibn yahya almazini ó ní ẹntì ó gba àdíìsì wá látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà sì rí iṣẹ́ náà tí wọ́n ṣe tó ṣe pé tó ṣe iṣẹ́ yẹn sàábẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ni ìdùnnú tó fi padà láti dárúkọ ẹn tí ó gba àdíìpì náà wá pàápàá jùlọ níbi àwọn rìwáyà míì tó wá àwọn kankan tó rọra rújú ó mú wá nínú àwọn rìwáyà míì ìdínú tí àfa yìí tó fi dárúkọ ẹni ó gbà wá látọ̀dọ̀ ẹni ó gba àdíìsì náà látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam torí láti ṣe clarification àwọn rújú tó wà ń bẹ àwọn ìrújọ ọ̀hún a ó ṣàlàyé rẹ̀ tí àsìkò àlàyé ẹ̀ bá tó àkọ́kọ́ ó ní pé ẹni tó gba àdìsí wa ó ní amru ibnu yahya almazini amru ibnu yahya ibnu ammara ibnu abi hasan al-ansari almazini almadani ará madina ni gbogbo àwọn tó wá nínú àdìsí àwọn ará madina ni wọn òun náà wà nù àwọn latifa tí àwọn afa máa ń yọ jáde nípa hadith anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ọmọ ibnu binti abdullahi ibnu zayd sàábí tí ó ṣe alwalai ọmọ ọmọ ni amru ibnu yahya ló jẹ́ sí lágbọn obìnrin lágbọn ọmọ rẹ̀ obìnrin amru ibnu yahya ó ka kí ó lọ́dọ̀ bàbá rẹ̀ òní Yahya ibnu Ammara àti Ubad ibnu Tamim àti Muhammad ibnu Yahya ibnu Hibban àti Abbas ibnu Sahal ibnu Sa'di àti Dinar al-Qirat àwọn ọmọ kéwú tó kéwú lọ́dọ̀ tó náà wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn tó jáde nù wọn àwọn ni Yahya ibnu Abi Kathir àti Yahya ibn Sa'id al-Ansari àwọn méjèèjì yìí ọmọ kéwú làwọn méjèèjì ọjọ́ kéwú bì kan náà ni ìdínú tí Imam Shafi'i ó lẹ́yìn òní jẹ́ èyàn ò lè jẹ́ àfà àfi kó kéwú látọ̀dọ̀ ẹni tó ju òun lọ àbí kó sì tún kéwú lọ́dọ̀ ẹni tí ò tó so ọ̀nà tá a máa ń gbà kéwú pọ̀ ayédàká kéwú lọ́dọ̀ àfà tó mọ kéwú jù wá lọ ìgbà míì a tún kéwú lọ́dọ̀ àwọn tá a rò pé àwa gan tó ń mọ kéwú ju àwọn lọ torí pé kéwú bí odò ni èèyàn ó kàn wọnú ẹ̀ ni kò lè wẹ̀ tán yóò jáde yóò sì ti fi omi inú ẹ̀ bẹ̀ so ìgbà míì ẹni tó ń wò pé wọ́n mọ kéwú jò ń lọ ó lè mọ nǹkan míì tí wọ́n mọ̀ so àwọn méjèèjì Yahya ibnu Abi Kathir àti Yahya ibnu Sa'id al-Ansari àwọn yìí wọ́n jọ kéwú pẹ̀lú amru ibnu yahya ni ṣùgbọ́n nígbà míì àwọn náà tó máa wá tọ kéwú lọ́dọ̀ rẹ̀ torí nǹkan míì wà táwọn náà táwọn mọ̀ tó wọn mọ̀ nǹkan míì náà sì wà tóun náà mọ̀ táwọn mọ̀ so ìdínú tí imam shafi pé èèyàn ò lè jẹ́ àfà àfikún pé lásìkò tí ń kéwú ó kéwú lọ́dọ̀ ẹni tó jù lọ ó sì tún kéwú lọ́dọ̀ ẹni tí ò tó ó tún kéwú lọ́dọ̀ àwọn tí wọ́n jọ ṣe déédéé bákan náà nínú àwọn tó kéwú lọ́dọ̀ rẹ̀ Ayyub àti Imam Malik àti Ibn Jurayj àti Wahayb Ibn Khalid àti Abdulaziz Al-Majishun àti Darawardi gbogbo àwọn tá a kà á lẹ́yìn àwọn àfa ògbóǹtarìgì àfa nínú àfa ni wọn nínú ìmọ̀ hadith wọn kéwú lọ́dọ̀ Amru Ibn Yahya tó gba hadith yìí ibn Sa'd ó ní àfáà yìí fíkọ ni èyí ni pé ẹni afọkàntán ni bákan náà olùmọ̀ olódodo kathiru alhadith ó ní àdísì tó pọ̀ bẹ́ẹ̀ náà ni ibn abdulbar ó ní mata sana mi'a wa arba'ina ba'da alhijra àfáà yìí ó fayé lẹ̀ ní ọdún ah, one lẹ́yìn hijira nabi muhammad sallallahu alayhi wa sallam qawluhu an abihi lọ ó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ó ní yahya ibn ammar ibn abil hasan al-ansari al-mazini al-madani bàbá rẹ̀ yìí náà ó kéwú lọ́dọ̀ anas ibn malik àti shakra mawla rasulillahi sallallahu alaihi wa sallam àti ibn zayd ibn asim àti abi sa'id al-khudiri. Yahya àti bàbá rẹ̀ àti àbúrò rẹ̀ àbí ọmọ ìyá rẹ̀ gbogbo wọn pátá sàábí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n rí pé wọ́n rí ànábì wọ́n sì gbọ́ hadithi láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. sísọ tó sọ pé ṣahidtu amru ibn abi hasan sa'ala abdullahi ibn zaidin an wudu innabi sallallahu alayhi wa sallam èyí ni pé mo fojú ara mi rí mo wà ń bẹ̀ nígbàtí amru ibn abi hasan tó bi abdullahi ibn zaid léèrè alwala annabi muhammad sallallahu alayhi wa sallam amru ibn abi hasan al-ansari òun annabi ni sallallahu alayhi wa ọmọ ìyá ẹ̀ ò ní àmọ́rọ̀ èyí tó bí àwọn àfa àti àkàsí sẹ́yìn àwọn méjèèjì Yahya àti Amru so òun pẹ̀lú Amru yìí ọmọ ìyá ni wọ́n ó bí Abdullahi ibn Zayd àǹfààní tí ká mọ orúkọ àwọn sàábì yìí wà ní pé nígbà míì a máa mọ̀yàn pẹ̀lú kúníyà rẹ̀ Abu Aisha Abu Aisha mélòó ló wà ní ní kẹfì náà wọ́n pọ̀ so tá a bá ní Abu Aisha a fẹ́ mọ̀ ta ní Abu Aisha o so yìí kò ní mú wa mọ̀ ta lẹ́ntì à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìgbà míì sì ní ó kó èèyàn kan àìmọye èèyàn lè máa jẹ Muslih Ibrahim ẹlòmíì náà tó ń jẹ Muslih Ibrahim bó o láti fẹ́ dáhùn mọ̀ yàtọ̀ bákan náà nínú àwọn sàábì anabi muhammad sallallahu alayhi wa àwọn tí ó kọ ó kọ wọn àtòkọ bàbá wọn tó papọ̀ wọn ń bẹ bó lẹ fẹ́ dá wọn mọ̀ yàtọ̀ àwọn tó kọ wọn àtòkọ bàbá wọn àtòkọ bàbá bàbá wọn tọjọ tọjọ bákan náà wọn ń bẹ bó lẹ fẹ́ dá wọn mọ̀ so ìdínú tó fi jẹ́ pé kò sí àwọn tí wọ́n ṣe iṣẹ́ fún islam àti ìmà gẹ́gẹ́ bí àwọn àfa hadith torí pé nínú iṣẹ́ wọn wọ́n tún dá tíra míì yàtọ̀ tó yẹ pé ó kọ nìkan ló wà nínú ẹ̀ tẹ́bá gbó kọ sàábé ẹ lọ nù tíra àwọn ẹ lọ bóun ta ni sàábé tó ń sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n sì mí tọ́ yẹ pé kúníyà lásán ni ó wà nínú ẹ̀ abu amru abu abdullah abu muhammad abu kara so wọ́n wàá dá wọ́n wàá dá wọn yarí gbogbo ẹ̀ ó ní àwọn àfáà ṣe iṣẹ́ so abdullahi ibn zayd yìí sàábì mi tún wà tí ń jẹ́ abdullahi ibn zayd alákọ̀ọ́kọ́ nu wọn ẹni tí ó tó tó tó tó lálà wípé wọ́n ń kọ́run níbi wọ́n ṣe ń pèrún tó fún anabi muhammad sallallahu alaihi wa sallam tí anabi sallallahu alaihi wa sallam wípé kó lọ pè bó ṣe rí nínú oorun tó fi jẹ́ pé ọ̀nà jẹ́ ẹni tí ń pèrun fún anabi muhammad sallallahu alayhi wa sallam ní makka àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni wọ́n ń pèrun dòní ó kọ rẹ̀ abdullah ibn zayd àfa àti sàábí tó gba eléyìí náà wá ó kọ tiẹ̀ náà abdullah ibn zayd bó o la ṣe fẹ́ yàtọ̀ so ìdínú tó fi jẹ́ pé gbogbo orú àwọn ọkọ̀ báyìí ó ṣe pàtàkì láti máa ma ta ni ẹni tí a ń sọ̀rọ̀ ọba so eléwo ni abdullahi ibn zayd ibn asim ibn ka almazini annajari òun náà ó ní ó gba àdíìsì àlùwàláwá ètò wọn fi máa ń dá wọn yàtọ̀ nù hadithi titi ẹ tí ó tó tó tó tí wọn mọ̀ máa jù òun náà ni hadithi sífà àlùwàlá anabi sallallahu hadith abdullahi ibn zayd tọ̀hún èyí tí wọ́n mọ̀mọ́ jù òun náà ni hadith lórí pípẹ̀rùn làwọn afáàmà fi ń dá wọn yàtọ̀ pẹ̀lú ókọ bàbá bàbá wọn àti ìlú tán ti wá ó ń tọ̀hún Quraysh ni eléyìí ara Madina ni so ọ̀pọ̀ ọba ókọ tó wọ́n mọ̀ sí ni ibnu ummi ammara ibnu ummi ammara arákùnrin yìí ó ní ẹni tí ó pa Musailamatul Kadhdhab Musailama ẹni tí tó ní ànábì lòun náà wọ́n sì ń sọ kùránì kalẹ̀ fún náà so Abdullahi Abdullahi ó ní ẹni tí ó pa ah, Musailamatul Kadhdhab bó tilẹ̀ jẹ́ pé ìrújú wà nínú talẹ́ntọ́ pa gangan torí báwọn tí wọ́n tọ́ tọ́ tí wọ́n ṣe léṣe wọn àwọn méjì ni Abdullahi ibn Zayid àti arákùnrin dúdú Najashi tó pa Hamza nínú ogun uh, so Ummi Ammara tó jẹ́ mama Abdullahi ibn Zayid oni ní jíìtù atlubuhu láti kò tán ja ìjà musailamatul kadhab ó ní mo ń wo àwọn tí wọ́n tí wọ́n ṣe léṣe àtàwọn tó kú àdìgbọ́n ti fẹ́ rí musailamatul kadhab òun gangan lójú ńgbà tí mo débi tó wà mo á bá ọmọ mi èyí ni abdullahi ibn zayd mo bá ti nu ẹ̀jẹ̀ musailamatul kadhab lára ìdá rẹ̀. ó ní ní inú òun wá dùn pé ọmọ òun lọ pa òpùrọ́ lọ́mọ rẹ̀ á ní ah, àmọ́ ti dùnnú mi ò mọ ẹni tó pa nínú àwọn ẹnìkan wà tó yẹ òun sọ eh, arò kí ni na ọkọ bẹ́ẹ̀ ni òun ló kọ́kọ́ sọ ọkọ̀ I mean a spear ni mo fẹ́ ìtọ́ máa ń sọ pẹ̀lú ọwọ́ eh, ó ní ọkọ̀ náà eh, so wọn ọmọ eléwo ni ẹni tí ó pa Musailamatul Kadhab gangan bó ti wùlò rí ó sàjẹ́ ọ̀kan nú àwọn tí wọ́n ṣe kú pa Musailamatul Kadhab lóye tó kúrọ́ pé ànábì lòun oni shahitu amru ibnu abil hasan sa'ala abdullahi ibnu zaidin an wudu nabi sallallahu alaihi wasallam mo rí ìgbà tí amru ibnu abil hasan tó bi abdullahi ibnu zaid báwo ni alwala anabi muhammad sallallahu alaihi wasallam fada'a bitawrin mimma lọ́wọ́ ni kún mú kún bu omi wá nínú abọ́ jawazul wudu min aniyati kéèyàn ṣe àlùwàlá nínú abọ́ abọ́ yìí ó dà pé àníyàtú sọ́fù abọ́ ni tó ẹgbẹ́ bí abọ́ tó máa fi ń jẹun tó ní tó ṣe pàtàkì tó tó dàbí pé abọ́ tó dáa bí irú àwọn abọ́ tó ń tà ní táwọn ìyàwó tuntun tó máa rà tó máa fi tolé so eléyìí fi hàn pé kò sí irú abọ́ tí a ò lè fi ṣe àlùwàlá bó ṣe tí wọ́n ṣe nínú amọ̀ àbí tí wọ́n fi iron tí wọ́n fi ṣe àbí tí wọ́n fi silver tí wọ́n fi ṣe ṣùgbọ́n ohun tí Islam tó lòdì sí oníka ṣe irú nǹkan báyẹn nínú abọ́ tó wọ́n fi gold àbí silver tí wọ́n fi ṣe torí pé anabisa asalam ó sì wá lọ́wọ́ ká mú mi àbí ká jẹun nínú abọ́ gold àbí silver so àwọn afáàṣe kìyàs lórí ìjẹ nínú ẹ̀ pẹ̀lú ìṣe àlùwàlá nírú irú abọ́ yẹn torí ó ń fi àlùfáàrí hàn bákan náà níbi ẹ̀rí wà pé àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń ṣe ojú kòkòrò láti kọ́ àwọn èèyàn lẹ́sìn pẹ̀lú iṣẹ́ kìí ṣe pẹ̀lú ọ̀rọ̀ nìkan wọ́n máa ń fi kọ́ àwọn èèyàn lẹ́sìn pẹ̀lú iṣẹ́ wọn kìí ṣe pẹ̀lú ọ̀rọ̀ nìkan so kò ní jẹ́ n tó dáa fún olùkọ́ tí ń kọ́ ọmọ ní kéwú ní skul àbílẹ̀ kéwú kọ́ ẹ pé ìgbà tí ọba kọ́ àwọn ọmọ lálùwàlá yọ ọkọ̀ wọn sọ pé faraidu olùdó yìí sábà farila àlùwàlá mẹ́jọ méje ni kankan báwọn àwọn ọmọ kan mọ bẹ́ẹ̀ ni wọn à ní máa ṣe ṣùgbọ́n kọ́kọ́ wọn practically kó pè wọn jọ kó bomi kó ṣe àlùwàlá yẹn lójú wọn so èyí ń nu àwọn ọmọ yóò fi mọ àlùwàlá ṣe so ohun tá a ṣe ń ṣe ó dáa ju èyí tá a fi ọ̀rọ̀ lásán fi kọ́ ni lọ so àwọn sàábẹ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n máa ń kọ́ sí ànábì bó ṣe máa ń fi iṣẹ́ kọ́ àwọn sàábẹ́ rẹ̀ ní ẹ̀sìn so ìdínú tó náà fi ṣe àlùwàlá yẹn níwájú gbogbogbò tí wọ́n ń wù báwo ni wọ́n ṣe ń ṣe àlùwàlá yẹn nígbà tó bi léèrè pé báwo ni àlùwàlá ànábì sallallahu alaihi wasallam ó rọrùn kó ní tánàbí bá fẹ́ sàlùwàlá yóò bomi yóò fọwọ́ yóò fọpá yóò sèkìní ó ní kó lọ bomi wá kò wá sọ̀rọ̀ kò wá ṣe practically ó ń tì ń wò gẹ́gẹ́ bí a ti rí tí Sayyidina Uthman tó náà ṣe lẹ́yìn so eléyìí fi hàn irú ohun tí àwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam máa ma fi ń kọ́ra àwọn lẹ́sìn pẹ̀lú practically bákan náà àáfàá tí n kàn sọ̀rọ̀ fún yẹn pé ẹ má parọ́ tó sì yẹ pé òun rẹ̀ òun parọ́ ẹrù páwọn ti ń sọ fún pé wọ́n má parọ́ wọ́n fi rọ́lẹ̀ wọn ò ní fi rọ́lẹ̀ àfáà ti ń sọ fáwọn èèyàn pé ẹ má ṣe ìsìná tó sì pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ kéwù rẹ̀ ló ti fẹ́ fún lóyún tán ṣé ẹrù pé ẹ má so ìdínú tó fi jẹ́ pé bàbá kọ́ àwọn èèyàn lẹ́sìn iṣẹ́ wa àti ọ̀rọ̀ wa lápapọ̀ láàmà fi wọn so ọlọ́run kó jẹ́ kí iṣẹ́ wo dáa ju ọ̀rọ̀ wa lọ bákanáà tí a bá wo Sayyidina Uthman gbogbo bó ti tó nínú ìtìjú tó ń ti bẹ́ẹ̀ náà nígbà tó di pé yóò àwọn èèyàn lẹ́sìn nínú rìwáyà mi wọ́n ní ó jókòó ni ní àyè tọrọra ga táwọn yòókù sí ń wò ní ń ṣe àlùwàlá fún wọn lọ́wọ́ ní bí mo ṣe rí tá ànábì sallallahu alaihi tó ń ṣe àlùwàlá ni ó sì ní gbogbo ẹni tó bá ṣe rú àlùwàlá mi yìí tó bá ilé kírun rákà méjì tí ò ṣe ròyìn ròyìn nù nù rẹ̀ ọlọ́wọ́ dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn so a ó rí i pé ìkọ́ àwọn ọmọlẹ́sìn practically yẹn ó ṣe pàtàkì bákan náà eléyìí fi hàn bí wọ́n ṣe ní ojú kòkòrò àti máa kọ́sẹ̀ pẹ̀lú ànábì muhammad sallallahu alayhi wa sallam torí ńgbà tí ó bi léèrè kò bi léèrè báwo ni wọ́n ṣe ń ṣàlùwàlá ó ní báwo ni ànábì ṣe é ṣe àlùwàlá torí pé òun gangan lọ́lọ́run wá fún wa láti kọ́ wa ní ẹ̀sìn so èyí fi hàn pé ànábì làwọ̀ kọ́sẹ̀ kì í ṣàfà ànábì làwọ̀ kọ́sẹ̀ kì í ṣe àfà náà. قوله فتوضع لهم وضوء رسول الله صلى الله عليه وسلم فأكفى على يديه من تور فغسل يديه ثلاثا oni ni ọba pípẹ́kún mú abọ́ àlùwàlá bá ló wá sí àlùwàlá gẹ́gẹ́ bí ànábi sallallahu alayhi wa sallam máa ń ṣe é ṣe ohun àkọ́kọ́ kọ́kọ́ tó kọ́kọ́ ṣe ni pé ó mú abọ́ yẹn ó di ẹ̀gbẹ́ rẹ̀ kodò ó wá fi ó da omi sí orí ọwọ́ ẹ̀ ló wá fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta gẹ́gẹ́ bí a ti sọ sẹ́yìn kọ̀ọ̀kan tí ọwọ́ bọnú abọ́ láti bẹ̀rẹ̀ sí sàlùwàlá àgbà tó tẹ abọ́ yẹn lẹ́gbẹ̀ẹ́ ó wá da omi sí ọwọ́ rẹ̀ ló wá fi fọwọ́ so eléyìí fi hàn pé ah, a ó rí i pé kọ̀lọ́ kọ̀lọ́ ṣe ìtaaba nígbà tí ó ṣe àlùwàlá so eléyìí fi hàn pé ìtàbà yẹn kò wà papọ̀ mọ́ àlùwàlá ẹlòmíì tẹ́ẹ̀bà sàlùwàlá bí ọ̀tọ̀ wọn ni ó ní lọ tábà ó tí tábà bí gbàtọ́ yẹ pé títábà yẹn ó wà papọ̀ mọ́ àlùwàlá ni bọ́ọ̀bà sàlùwàlá ó di dandan kọ́ tábà tí ó bá nídìí pàtàkì téèyàn fi tábà kò nídìí pé èèyàn ń ṣe títábà ẹ̀dà kéèyàn tọ̀ àbí kéèyàn lọ gbọ̀nsẹ̀ àbí kó tiẹ̀ jáwá jẹ́ èèyàn wá ní àìsàn kí ìtọ̀ ó máa dà ní lára rẹ̀ tó eléyìí ó di dandan gbogbo ìgbà tí ó bá ṣàlùwàlá tábà tó ń tí ó wá ṣẹlẹ̀ lẹ́yìn títábà rẹ̀ ọlọ́run ti ṣe àmójúkúrò fún bákan náà a ó nínú ìbẹ̀rẹ̀ yìí kò sọ pé ó ṣe bismillah torí pé practical aspect ló fẹ́ fi hàn wọ́n kì í pé theoretical aspect ohun tí ànábì ń ṣe ń ṣe kì í ń tọ́sọ lẹ́nu pàápàá jùlọ ṣíṣe bismillah níbi ìbẹ̀rẹ̀ àlùwàlá ó ṣe ó jẹ́ tí ó rinlẹ̀ nínú sunna ànábì muhammad sallallahu alaihi wasallam sallam bákan náà kò sí adkar kan tí ẹn tí ń ṣe àlùwàlá máa ń ṣe ní gbogbo oríkèé àlùwàlá gbogbo oyún àdádálẹ̀ ni adkar méjì péré ṣíṣe bísmìlá nígbàtí abásàlùwàlá tán ṣíṣe àtẹ̀ṣẹ́hùd ashhadu an la ilaha illallah lẹ́yìn ìgbàtí abáṣe àlùwàlá tán eléyìí ni ohun tó fẹsẹ̀ rinlẹ̀ nínú súnà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọ̀kan wà táwọn àfáà kan máa ń kọ́ àwọn èèyàn pé tó bá fẹ́ fọwọ́ ó ní tó sọ bó bá fẹ́ bọ́jú ní tó sọ bó bá fẹ́ parí gbogbo àwọn èèyàn àdáda lásán ni kò wá láti ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam náà ó ní thumma adkhala yadahu fi taw famadmada wastanshaqa wastanthara thalatha bi thalathi ghurufat ó ní ni ó wá ti ọwọ́ rẹ̀ bọ́nú abọ́ omi lọ́wọ́ fi lọ́wọ́ se ọ̀fẹ́ ó gbo ẹnu ẹ̀ pẹ̀lú omi ó sì fin mú sínú ó fin jáde lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú omi búbù lẹ́ẹ̀mẹ́ta tí a bá wo àdìsí ta kò sọ̀rọ̀ iye ọkàn ní ó ṣe tàmọ́tọ́tọ́ ó ṣe ìṣá ó ṣe ìsìntà èyí ni pé òun wá mubaham ṣùgbọ́n eléyìí ó ṣàlàyé wípé ẹ̀ẹ̀mẹ́ta ni fífi omi sí mú àti fíbu bíbí omi sẹ́nu àfi àti fífọn jáde. now bákan náà kò ṣe kì í ṣe májẹ̀mú ni pé tíyẹn bá bu omi sẹ́nu kọ́ ẹ fẹ́ àsìkò tó wá gbé kúrò kì í ṣe májẹ̀mú tíyẹn bá ṣe ohun tó dáa jù lọ ṣùgbọ́n tíyẹn bá bu omi sẹ́nu ọ̀hún kó túlẹ̀ òun náà kò sí tí ó mú àlùwàlá rẹ̀ pàápàá jùlọ kìí ṣe májẹ̀mú ní kó dìgbà tí ó bá fi ọwọ́ gbo ẹnu rẹ̀ lẹ́yìn ìgbà tí ó bu omi sẹ́nu tán so àǹfààní mi ta tún rí kọ́ ni thalathan bí thalathi hurufat èyí ni pé ó ṣe tamadmada ó ṣe istinshaq ó ṣe istinthaq lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú omi búbu lẹ́ẹ̀mẹ́ta nígbà tó bu omi àkọ́kọ́ apá kan nu omi tó kù yẹn ó bu sẹ́nu ẹni tó kù mú omi yẹn ó fi sí mú ó wá tu omi jáde ó sì tún fọ́n jáde ó tún wá bu omi mú èyí ni pé lẹ́ẹ̀mẹ́ta àṣàlẹ̀ lọ́sẹ̀ tó kọjá pé sífà yìí òun ló dáa jù tí èèyàn tí ó bá wá rọrùn láti ṣe èèyàn lè bu omi sẹ́nu kó tún lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó tún fún omi símú kó fọ́n jáde lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀ sí tí ó burú nù ẹ̀ ثم أدخل يده فغسل وجهه ثلاثا لينا لطواف طوار بنومي وطواف فوجور لمتا إلي على آية والولي ní ọ̀sẹ̀ tó kọjá níbo ni ìbẹ̀rẹ̀ ojú níbo ni ìparí ẹ̀ ní fífẹ̀ rẹ̀ àti gúngùn rẹ̀ bákan náà ni thumma adkhala yadahu fi at-tawb fa ghasalahuma marratayni ila mirfaqayni ó tún ti ọwọ́ rẹ̀ bọnú abọ́ omi ó fọ apá rẹ̀ ó fọwọ́ rẹ̀ pápá lẹ́ẹ̀mejì awa rẹ̀ lẹ́ẹ̀mejì so ibi àlàyé wà ó bọ́jú ọfọ ó rẹ̀ ní ẹ̀ẹ̀mejì so àkọ́kọ́ náà at níbi àlùwàlá ẹni pé ká fọ oríkèé àlùwàlá lẹ́ẹ̀mẹ́ta ojú àti apá mọ́wọ́ àti ẹsẹ̀ gbogbo oríkèé tá a máa ń fọ ká fọ lẹ́ẹ̀mẹ́ta ó ní èyí tí ó dáa jù gẹ́gẹ́ bí hadithi èyí tó kọjá ó sì mú wa ṣùgbọ́n níbí wọ́n sàlàyé pé ó fọ ọbọ́jú lẹ́ẹ̀mẹ́ta ó fọ apá lẹ́ẹ̀mejì eléyìí náà ó fi hàn pé kò pa dandan kọ́ ẹ pé oríkì àlùwàlá yẹn mẹ́ta ni gbogbo ìgbà so ìgbà míì tá a bá wòye sí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a fọ̀ yẹn gbogbo tí ibi tí ó yẹ kí omi ó dé omi ti délẹ̀ ìyẹn lè fọwọ́ rẹ̀ ní ẹ̀ẹ̀mejì ó sì lè mọ́jú ẹ̀ náà ní ẹ̀ẹ̀mejì ó sì lè fọ ẹsẹ̀ rẹ̀ náà lẹ́ẹ̀mejì kọ́ ẹ pé gbogbo oríkè yẹn ẹ̀ẹ̀mejì méjì náà ni ó ṣe nígbà míì ó lè jẹ́ pé ọ̀wọ́ omi tí ó ní tí ó fi sàlùwàlá lẹ́dà bí ọwọ́ tàbí ni so ó sì wá wò pé gbogbo ọwọ́ òun àtọ́jú kò sí kò kúrúkú ṣùgbọ́n ẹsẹ̀ ó dọ̀tí wọ́n wá ń ṣe economize omi kó fi rí omi àti fọ ẹsẹ̀ dáadáa ó lè bọ́jú lẹ́ẹ̀kan ó lè fọ apá lẹ́ẹ̀kan ó sì fọsẹ̀ ní iye ìgbà tí ẹsẹ̀ rẹ̀ ó fi mọ́ ó sì lẹ́yìn gbogbo oríkèé àlùwàlá yẹn ẹ̀kọ̀ọ̀kan náà ni ó fọ gbogbo ẹ̀ kò sí ètò burú nínú ẹ̀ ṣùgbọ́n ètò dájú òun náà ni at-tathlith torí pé gbogbo irú èyí náà ni wọn làwọn afa gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu wa sallam pé ń gbà mí ó ṣe àlùwàlá fún àwọn sàábé rẹ̀ ní ó fọ gbogbo oríkèé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbà míì ó fọ gbogbo oríkèé mo rò pé abọ́mi yẹn. نعم ثم أدخل يده في التوب فمسح رأسه فأقبل بهما وأدبر مرة واحدة لينا لتوات وبن أمي وفي بؤ في قولير أقبل أقبس وجه أدبر أقبسين نينو رواية مين bada'a bi muqaddami ra'sihi ó wá bẹ̀rẹ̀ pẹ̀lú ibi o ibi iwájú orí rẹ̀ dhahaba bihima ila qafaw ó mú lọ sí ẹ̀yìn rẹ̀ débi ọrùn thumma raddaha lẹ́yìn náà ló tún wá dá so kalma adbara wa aqbala aqbala wa adbara gbogbo ẹ̀ ló wá nínú hadith eléyìí mú kí àwọn àfáà kí wọ́n yẹ ṣe ìyapa ẹnu níbo níbi sífà pípa orí torí pé tá a bá ní akọbalà oníkéyìn wọn mú nǹkan wá síwájú adbara oníkéyìn wọn mú nǹkan wá sí ẹ̀yìn so báwo wá ni o ṣe pa orí ọ̀hún èyí ni pé ó láti ẹ̀yìn wá síwájú ó láti wájú wá sẹ́yìn tá a bá ní adbara wà akọbalà ẹni pé ó bẹ̀rẹ̀ látẹ̀yìn látiwájú lọ sẹ́yìn ó bẹ̀rẹ̀ láti ẹ̀yìn wá sí iwájú ṣùgbọ́n àdífì ètò wá pẹ̀lú tafsir òun ló ṣe tafsiri báwo ni pípa orí ó ní bada'a bi muqaddami ra'sihi ó bẹ̀rẹ̀ pẹ̀lú iwájú orí rẹ̀ thumma hatta dhahaba bihima ila qafahu débi pé wọ́n fi pa lọ síbi ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn ọrùn thumma raddahuma hatta raja ila al-makani alladhi bada'a min títí ó fi dé ibi tí ó ti bẹ̀rẹ̀ so eléyìí fi hàn pé pípayún láti iwájú ni lọ sí ẹ̀yìn láti ẹ̀yìn wá síwájú so ìdí tí ìyapa inú fi wá ni pé adbara àti akọbalà so àwọn afáàmì ni a nídìí àti ṣèyapa ẹnu torí pé tá a bá ti rí hadith tó ṣe tafsir tó te tó ṣe tafsir tó sọ ìtumọ̀ rẹ̀ tó ṣàlàyé a nídìí àti máa ṣe ìyapa ẹnu kankan mọ́ so àwọn ẹlòmíì wọ́n ní èèyàn bẹ̀rẹ̀ láti wájú lọ sẹ́yìn láti ẹ̀yìn wá síwájú àyàn míì wọ́n bẹ̀rẹ̀ láti ẹ̀yìn wá síwájú so èyí tó dáa jù náà ni àti wájú lọ sí ẹ̀yìn àti ẹ̀yìn wá sí iwájú wallahu alam. thumma ghasala rijlahu lẹ́yìn náà ló wá fọ ẹsẹ̀ rẹ̀ a ó rí pé níbi ẹsẹ̀ ń bí kò sọ iye ìgbà tó fọ ẹsẹ̀ ṣùgbọ́n àdìsí ọ̀hún ó sọ ẹ̀ẹ̀mẹ́ta so ẹsẹ̀ fífọ̀ tí èèyàn bá lè ṣe òǹkà sí kò sáburú nú ẹ̀ níwọ̀n fọ̀ lẹ́ẹ̀mẹ́ta tó sì di pé omi dé gbogbo àyè tí ó yẹ kó mi dé tí ó bá rọrùn èèyàn lè fọ ẹsẹ̀ débi pé gbogbo ìgbà tí èèyàn máa dá mi sí tí ó ṣe bó ń kà á Titi omi ó fi dé gbogbo àyè tí ó yẹ kí omi ó dé kò sáburú nù ẹ̀. now nínú hadithi àtúgbọ́n nǹkan mi yé pé at-tartib fil wudu kéèyàn ó ṣe létò láti níbi bíbọ́jú fífọwọ́ pípa orí ní fífọsẹ̀ gẹ́gẹ́ bí aya al-Qur'an bó ti mú wa. so eléyìí òun ló dáa jù torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ní hadith alwala tó gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam bó ti wánu ní títò ìdínú táwọn afáàsì wípé at-tartib fil kéèyàn tó iṣẹ́ alwala ó jẹ́ ọ̀ranyàn. so wani walfi'lu idha kana bayanan lilwajib dalla ala alwujub tí iṣẹ́ tó bá tó bá ṣe ìròyìn ọ̀ranyàn ó ti fi hàn pé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe iṣẹ́ yẹn ó dọ̀ràn yẹn ká ṣe bí wọ́n ṣe ṣe iṣẹ́ náà ṣùgbọ́n níbi for example kéèyàn ó kéèyàn ó bomi sẹ́nu ó fi sí mú ó jáde àdìsí kan tó ẹ lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alaihi tọ́bọ́jú tán lẹ́yìn náà ló wá ṣe àtẹ̀mọ́gbọ̀n àti istinshaq àti insinstar kó tó di pé ó fọwọ́ àwọn tó sì wà tó pọ̀ náà ni pé yọ kọ́kọ́ ṣe àtẹ̀mọ́gbọ̀n àti istinshaq àti insinstar kó tó di pé ó bọ́jú ìdí inú táwọn afáàmì fi pé àtẹ̀mọ́gbọ̀n àti istinshaq àti insinstar kì í ṣe ọ̀ranyàn sunna ni bákan náà èyí tó dáa jù ní ká kọ́kọ́ ṣe kó tó di pa abọ́jú tá a bá sì wà abọ́jú kó tó di pa ṣe kò sí aburú nù ẹ̀ torí pé iṣẹ́ ń gbà míì téèyàn bá ń ṣe nǹkan bóyá inú ààyè téèyàn wà bóyá ìdààmú kan àbí nǹkan kan ó lè mú kó pé èèyàn gbàgbé kíni tí ó ṣe sòkótó di pé yóò ṣe ìsìnṣàkìrò lọ́ba bẹ̀rẹ̀ sí í bọ́jú lẹ́yìn ìgbà ọbọ́jú tán ló wá ṣẹ̀ṣẹ̀ rántí kò sí bẹ́ẹ̀ kò sí aburú pé yóò ṣe ìṣà tó yóò sì kọ̀ntínú pẹ̀lú àlùwàlà rẹ̀ mo rò pé agbọ́yé so ó lè ṣẹlẹ̀ nígbà tí èèyàn fọwọ́ tán bóyá ọ̀rọ̀ ní sọ àbí nkankan ní rò kò á rántí pé òun ó bomi sẹ́nu òun ó fọn jáde lọ́wọ́ bẹ̀rẹ̀ sí bọ́jú lẹ́yìn ọgbà ó wá bọ́jú tán lọ́wọ́ rántí kò ní ìdí pé yóò tún wá ṣẹ̀ṣẹ̀ bọ́jú míì kò máa lẹ́yìn ìgbà tó bá ṣe àtàmọ́gbọ̀n tán yóò kàn kọ́ntínú pẹ̀lú àlùwàlá rẹ̀ ni. now bákan náà àwọn ìyàtọ̀ tó wà níbi hadithi Uthman àti hadithi Abdullahi ibn Zayd gbogbo ẹ̀ náà ni a ti ṣe àlàyé rẹ̀ níbi àlàyé ṣùgbọ́n lákùnrin rẹ̀ hadithi nǹkan alákọ̀ọ́kọ́ ó ní àdìsí Uthman ó ṣàlàyé sífà àlùwàlá àti ọ̀rọ̀ míì tó tún fi kún tí ò sí nínú hadithi abdullahi ibn zayd òun náà ni pé anabi ni gbogbo ẹni tó bá ṣe irú àlùwàlá yìí tí ran raka méjì tí kìí ṣe irun ọ̀ràn èèyàn tí ó si ṣe ròyìnròyìn nù òun náà tí ó bá lè fi kírun ọlọ́run ọba yóò darí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn eléyìí ò sí nínú àdísì abdullahi ibn zayd bákan náà níbi àdísì e, uthman ó ní fa afragha ala yadayhi níbi àdísì abdullahi fa aqfa fa aqfa ala yadayhi ìtumọ̀ wọn bákan ni ìtumọ̀ rẹ̀ bákan ni ẹni pé ó tẹ abọ́sẹ̀gbẹ̀ ó wá da omi sínú ọwọ́ rẹ̀ akfa'a àti afraga nǹkan kan náà ló túmọ̀ sí. nínú àdífi abdullahi ibn zayd ó fọ ọwọ́ rẹ̀ mọ́ apá lẹ́ẹ̀mejì ṣùgbọ́n nínú àdífi uthman ẹ̀ẹ̀mẹ́ta ni ó fọ apá náà tó wá ti ṣiṣẹ́ àlàyé lórí rẹ̀ bákan náà nínú àdífi abdullahi ibn zayd ó ṣe àfihàn ẹ̀mẹ́ ló láṣẹ àtàmọ́gbọ̀n àti istinshaq àti istinthar àti báwo láti ṣe léètí àdísì Uthman tó dalẹ̀ lórí ẹ̀ so èyí ni pé àwọn àfà ó kàn lè rí àdísì ẹyọ kan tọ́ọ̀kà níwájú àfà àbí tọ́ọ̀kà tó yí ọ wáyé kó nìkan náà lọ́mọ fi ṣe ẹ̀rí ó lè jẹ́ kó kan tó wà tó sàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ tí ò sí nínú ètò tí wọ́n gbá mú so ni àwọn afáàmà pé jam'u al-athar wọ́n kọ́kọ́ kó gbogbo àdìsí tó jọ léè tó sọ̀rọ̀ lórí iṣẹ́ yẹn ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá yọ kí ni tí ń jẹ́ pàápàá iṣẹ́ àdìsí náà so wá rí pé àwọn ẹ̀kún nínú àdìsí abdullahi ibn zayd ó wà nínú èyí tí ó sì nù àdìsí Uthman nǹkan míì tí ó sì nú hadith usman wà nínú hadith abdullah ibn zaydin so lórí eléyìí láti dó ní ìrọ̀lẹ́ torí pé hadith tí tó ń bọ̀ wá bó tilẹ̀ jẹ́ pé hadith kékeré ni ṣùgbọ́n àlàyé rẹ̀ ni àlàyé tó pọ̀ ni torí pé ó tún rọgbọn máwọn nǹkan míì ní ìgbésí wa tí ọjọ́ máa pé a wọ bàtà bí a kò mú un so ìdínú tó fi jẹ́ pé gbogbo àwọn tí ó yẹ tó tọmọ súnà Ànábì sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ nípa ká bẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú agbọn ọ̀tún so ó yẹ kásàlẹ̀ lẹ́rú yẹ pàápàá jùlọ àṣe táwọn ẹlòmí máa ń ṣe níbi ìti fi àdíìsí ṣe ẹ̀rí níbi sáwù ìrun ẹ̀wọ̀n bí mọ́sálásì ṣe gùn tó yìí nìsín sáwù wájú ó ti kún tí ẹnu ẹnìkan tó bá dé tí ó bá bẹ̀rẹ̀ sáwúmbo ni ó ti bẹ̀rẹ̀ àfáà kan ní ní ọ̀hún ni ó ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ní ní ọ̀hún ni ó ti bẹ̀rẹ̀ ní tí wọ́n fi sẹ̀rí nù wípé anabi sàlọ sàlám ó máa ń bẹ̀rẹ̀ bọ nǹkan lápọ̀ tó ṣùgbọ́n àdìsí yìí kò kò kò wá kò wá kíní pẹ̀lú eléyìí pàápàá jùlọ kò tiẹ̀ bẹ́tò mu pẹ́ẹ̀pẹ́ torí pé tó bá pé wọ́n nìkan ni àbẹ́yìn méjì ń bolẹ́ ti dúró láàrin èsì tẹ́ lọ bẹ̀rẹ̀ lápá ọ̀tún kẹfì imam nìkan síbi kẹyìn ọwá wà náà a rí pé kò bá ètò mú pẹ́ẹ̀pẹ́ so tí wọ́n bá bẹ̀rẹ̀ sẹ́wù mi àárín ló ti dúró déédéé sẹ́ẹ̀tì imam so gbogbo ẹni tí ń bá wá ń dé wọ́n máa ẹni tó bá kọ́kọ́ dé ní ìsìn apọ̀ ọ̀tún rẹ̀ ni ó dùn sí ẹlòmíì tó bá tún dé apọ̀ òsì rẹ̀ ni ó dùn sí tí ó fi jẹ́ pé sáwù yẹn yọ́ máa fẹ̀ lọ gbogbo ẹni tó bá wá wò tí sáfù ẹ̀yìn ò tí ì kún yóò rí pé ó bá ètò mu àwọn kan ọ̀lẹ́ lọ́wọ́ páàkì sí agbọ̀n kan wá pé fi gbogbo agbọ̀n kan lẹ̀ so àárín ni sáwù ti bẹ̀rẹ̀ ẹ̀rí rẹ̀ gbogbo ẹ̀ náà ni yàwó mọ́ insha Allah so lórí eléyìí ni yàwó ti gbó tí a bá pẹ̀rùn tá a fi àyè àti ṣe ìbéèrè lẹ̀ ètò tásìkò ìpẹ̀rùn ò bá sì ti tò wá lè bẹ̀rẹ̀ sí ìbéèrè sí náà okay. sí tó má lọ lára insha Allah ta'ala. Téèyàn bá ń sálọ̀lá, àti sálọ̀lá lọ, tí wọ́n á rò ọwá ọwá fò ìdìbọn, wọ́n yá kó fò ìparí, àtọ́parí àlọ̀lá tó ń gbọ́n. Tí tó bá parí yàn padà, yóò ṣe àwọn yòókù ní ìlú àwọn ìlú iṣẹ́ wọn máa yàtọ̀ lórí tí a bá fi ilẹ̀ tó bá pé oríkèé tá a fi ilẹ̀ oríkèé ọ̀ràn yẹn ni àwọn mẹ́rin àbí márùn yẹn òun bá pé ọwọ́ fífọ́ àbí ojú pípa àbí orí pípa àbí ẹsẹ̀ so gbogbo tá a bá fi tó jẹ́ ọ̀ràn yẹn lẹ̀ tó jẹ́ pé iṣẹ́ ọ̀ràn yẹn míì tó ń bẹ lẹ́yìn rẹ̀ tá a bá padà wá láti ṣe iṣẹ́ ọ̀ràn yẹn láti bí orí ọ̀ràn yẹn láti bẹ̀rẹ̀ á tó wá complete ẹ̀ bí bàtà ń sálù àlá ni ṣe understand tó bá kórì pípa nìyẹn fi ilẹ̀ èèyàn parí yóò tó wá fọsẹ̀ tó wáyé pé apá fífọ̀ nìyẹn bá fi ilẹ̀ èèyàn fapá yóò tó wá parí yóò tó fọsẹ̀ tó wáyé pé ojú lóyìn bá fi ilẹ̀ yóò bọ́jú yóò tó fapá yóò tó parí yóò tó fọsẹ̀ Allahu alam ṣùgbọ́n tó yẹ pé tí èsì ọ̀ràn yẹn bí a ṣe sọ̀rọ̀ ah, eh, istinshaq àti so eléyìí kò sáburú nù ẹ̀ kéyìn ó ṣe níbi tí èèyàn ti rántí rẹ̀ aláwọ̀ rẹ̀ àwọn kan àti àwọn bàbá bá ti ní wọn kọ wa ó jẹ bá ti àrọ̀rá kan ní àfọwọ́sọ nígbà ìgbà ìṣọ́ra bá ìgbà rẹ̀ àṣírí ní láàrin àbẹ̀wò ìjọba àṣẹ. <laughs> now well kò sí ń bẹ̀ náà kò sí ìyẹn nìkan kọ́ kódà gan wọn tún máa ń sọ pé èèyàn lè bu omi àlùwàlá tí ó kù yẹn kéèyàn ó bu mu wọn ní bóyá èèyàn máa téèyàn bá ní òbínú ma wọn máa mu omi àlùwàlá yìí yóò máa jẹ́ kí ó máa ní sùúrù wọn láwọn agbègbè àwọn nǹkan yẹn kò sí ti àríkà nínú sunna anabi sallallahu alaihi wa sallam. ohun tí àríkà náà ni àtẹ̀ṣẹ́hùd so àtẹ̀ṣẹ́hùd yẹn kò burú tí èèyàn bá fi ọwọ́ tọ́ka sókè bá torí pé n tí èèyàn ń sọ ó ní ìka yẹn túmọ̀ n tí èèyàn ń sọ ó náà ní ìka yẹn túmọ̀ èèyàn ń sọ pé ọlọ́run ọba kan ni so ìka yẹn náà ń fi hàn pé ọlọ́run ọba ọba kan ni kò sí aburú ni èèyàn lè gbójú sókè kò sí ọ̀nù nù torí pé èèyàn fi ń sáìdì tí ọlọ́run ọba wà ó lè pé gbogbo kíbi ni ọlọ́run ọba wà pẹ̀lú ìmọ̀ rẹ̀ ṣùgbọ́n dáàtì rẹ̀ òkè lọ́wà Allahu alam tó alhamdulilayi alamin.